Shots. abiyamọ gbẹ́kún ọmọ rẹ̀ máa sùn lọ iṣẹ́ ńlá ní iṣẹ́ ẹ̀yẹ ọmọ kágbọ́mọ dání ká fẹsẹ̀ palẹ̀ lọ́gànjọ́ òru o ta ló jẹ́ ṣe bí abiyamọ. jáwé sẹ́nu kó oríṣẹ́ òdì o ẹni nàmọ àríkùpà ojú ọlọ́mọ ẹni jáwé ọ̀pọ̀tọ́ àríjà èjò ọmọ lẹ́yìn ojú àbíamọ. mo jáwé lára igi igi. mọ́lẹ̀ o iṣẹ́ ńlá ní iṣẹ́ àbíamọ́. lọ́jọ́ rírí jẹ́ ta ìrí nǹkan jẹ́ àbíamọ́ níjọ́mọ́ ó jẹ́ ọjọ́ ọ̀kẹ́. àtúwọ̀ ẹ̀dùn ṣe bàbá ṣọ́ wọn o ẹni ni wọn kó tọ́jú wọn. ọlọ́bàtà ní mọ́dọ̀ ṣọ́ ọlọ́bàbà ní mọ́mọ́ yá. ìyá dùn ún ní lórúkọ tó wé mi ò iṣẹ́ ńlá. I love. abiyamọ kì í sùn bó dàrú o títí ayé ni wọ́n ń tọ́jú wa. ìyá ṣe gbogbo lọ́rọ̀ ọmọ. ẹni ńlá yẹn nílé kó tọ́jú